báyìí láti lè jẹ́ kí eléyìí rọrùn fún wa mo máa lọ import gbogbo àwọn iṣẹ́ mi tí ó ṣe pàtàkì sínú section tí mo dẹ̀ máa fi wọ́n sí ibi tí ó yẹ kí wọ́n lọ object wa nípa kí a máa drag àwọn loops láti inú media bay wa. sí àfikún a kọ́ ẹ̀kọ́ nípa oríṣiríṣi tricks tí a lè lò nínú media bay láti ní loops wa kí ó papọ̀ mọ́ project pàápàá jùlọ tempo tí a lò nínú project wa.